أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكافى وبنعمته تتم الصالحات أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحابه أجمعين أيها الإخوة أقول لكم السلام عليكم ورحمة الله وبركاته أنا أقف الله بألا أوا ترى إكيولون أتي أولولون فو أشواجوا إذا نبي محمد sallallahu alayhi wa sallam àwa ń bi ọlọ́run bá allah kó bá wa ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ fún anabi muhammad àwọn sàhábà kí ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún wa kárí gbogbo àwa tí à ń bẹ lójú ọ̀nà lórí ẹ̀sìn àsìlà èyí tí ọlọ́run bá fún anabi wa muhammad sallallahu alayhi wa lẹ́yìn eléyìí a jẹ́rìí pé kò sí ọba tá a máa jọ́sìn fún lójútó àti lódodo yàtọ̀ sí Allah ayò tún wá tẹ̀lé wípé anábìwa Muhammad ẹrúsìn ọlọ́run ni insha Allah rahman ibi tí a dé ní abala tírà tí à ń ṣàlàyé fún wa òun náà ni sharhu sunna tírà tí afáwa abi muhammad hasan bun ali bun khalaf barbahari tí wọ́n kọ àmọ́ tírà yìí gangan bàbá tí wọ́n kọ tírà yìí rèé bàbá tí wọ́n wá ṣe sharhu tírà yìí à ń pè wọ́n ní sọ́ọ́lì o fawzan bun fawzan sheikh saleh fauzan bọ̀dọ̀ fauzan àwọn ni wọ́n ṣe ṣáríwù tíra yìí tí à ń ka mọ̀kọ́dímà rẹ̀ fún wa. tí à ń ka mọ̀kọ́dímà rẹ̀ fún wa. ìkọ́tàn iman ibi tí a bá mọ̀kọ́dímà dé òun náà ni pàtàkì al-aqidatu as-sahiha ìdí tí al-umma tó fi gbọ́dọ̀ máa bẹ lórí àkídà tí ó lálàáfíà àkídà tó lálàáfíà yìí òun náà ni ó lè jẹ́ kí àwa mùsùlùmí ká ṣọ̀kan. bí àkìdá bá wà láàfíà tí wa gbádùn kò sí tàbí ṣùgbọ́n ẹyọ ọ̀kan làlẹ́ ó máa ó jẹ. wa tí ò bá ti papọ̀ ìyàní tí ò máa bẹ lórí ìpìlẹ̀ èyí tí ń bẹnu alukur'an sunna nabi wa muhammad àbí èyí àwọn sàhábà kọ́ lọ́dọ̀ ànábì wọ́n ní kò sí bá a ṣe fẹ́ ṣe àwa mùsùlùmí àlejò kan torí gbogbo ń tà ń ṣe inú ẹ̀sìn yìí àkídà ni ó gbé e dúró ọ̀rọ̀ àkídà sì ní gẹ́gẹ́ bí àlàyé tá a ti ṣe fún wa kò kí ń ṣe. ọ̀rọ̀ kan tá a máa sọ pé kan sọ báyìí kan sọ báyìí. wa gbọ́dọ̀ jẹ́ kí ni o, ó gbọ́dọ̀ jẹ́ ọ̀kan. Ẹ rí wa Abi Muhammad bin bọ́nà halafi albaribahari tí wọ́n fi kọ tírà yìí bàbá wa muhammad bàbá wa fawzan bọ́nà fawzan sọ́lì fawzan bọ́nà fawzan wọ́n ní lamma hadasat fitanu wọ́n ní ẹ̀rí ńgbà tí fìtínà dé tí fìtínà ṣẹlẹ̀ wàlẹ̀ ẹ̀kìtìrọ̀fáàtì. والإفتراقات والإفتراقات àti àwọn ìṣẹ̀sìn lọ́tọ̀ọ̀tọ̀ lórí ìròrí ọ̀tọ̀ọ̀tọ̀ lórí àdìọ́kàn ọ̀tọ̀ọ̀tọ̀. kátàbù áàbì ilẹ̀ àkọ́ ìdá àwọn àfáà oníkálukú ọbẹ̀ sí mú gègé wọn wọ́n wá ń kọ kalẹ̀ fún wa àwọn àkídà èyí tó ní bàtà èyí tó tọ́ èyí tó yẹ. yashra'una biha sunna àwọn àkídà yìí wá ń ṣàlàyé fún wa èwo ni sunna sunna tí wọ́n ń júwe fún wa ń bí ìyá ní èwo làkídà èyí tó já sí wípé ìyẹn ò ní tíyẹn ò fi lọ bọ́ lọ́hùn tí ó sì kú ní mùsùlùmí wọ́n wá láwọn àfa bẹ̀rẹ̀ sí kọtíra lórí àdìọ́kàn àwọn àdìọ́kàn èyí tí ó yẹ fún mùsùlùmí àdìọ́kàn ìwá ni níbo ni wọ́n ti mú aláti. كانت عليه رسول الله صلى الله عليه وسلم àdìọ́kà èyí tó já sí wípé ààrẹ rè fún nínú alukur'an ànábì sallallahu alayhi wa sallam wa asahabuhu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ nùzúlù Ìsá aleyhisalatu wasalam àdéhọ́kàn gbogbo sọ̀hábà náà ni wípé sayenzilu Ìsá fi áàkiri zaman ànábì Ìsá ó padà sọ̀kalẹ̀ torí pé min alamatul kubra min alamati sáà al kubra nínú àwọn àpín mẹ́wàá ńláńlá èyí tí ó ṣẹlẹ̀ táyé bá fẹ́ parẹ́ ni. àdìlá wà fún nínú alukur'an a sì rí àwọn ẹ̀mí ahadith anabiwa muhammad tó ẹ pé hadith yìí tún wọ dárọ́jà mutawatiru hadith bá sì ti wọ dárọ́jà mutawatiru ó ti di àdìláàlàtú àlọ́kọ̀tẹ̀ẹ́yìn ó ti di àṣubútu àlọ́kọ̀tẹ̀ẹ́yìn ṣubútu àṣubútu àlọ́kọ̀tẹ̀ẹ́yìn ó ti di. ìkọ́tẹ̀ ìmánì ibi tí mùsùlùmí tó bá lẹ́sìn ṣe ibi tí ó ti máa mú àkídà rẹ̀ alukur'an sunna àti àkídà táwọn sàhábà kulé lórí. àlùfáà wa ní wàlùkùrúnù alìmùfàdọ́là bákan náà àti àwọn ibi táàtù ti mákìdá wa a máa mákìdá wa látara àwọn èèyàn kan tí wọ́n ṣẹ̀ ní lásìkò tó dáa jùlọ anabiwa muhammad sallam júwe wọn fún wa khairu kuruni kuruni khairu kuruni kuruni anabiwa muhammad sallam anabi ní ẹ̀rí àwọn àlùmọ̀ tó dáa jù àwọn sẹ́ńtírì tó dáa jù òun náà ni àwọn tó bá àwọn muhammad lò gbà sallallahu alayhi wa sallam. summa ladhina yalunahum summa ladhina ànábì ní àwọn tó tún tẹ̀lé àwọn àtàwọn tó tún tẹ̀lé àwọn tó tún tẹ̀lé àwọn. ìyàní tá a bá ń sọ pé àwọn àwọn kọ́rùnù tó dáa jù tí wọ́n lọ́lá jù nínú ẹ̀sìn tá a máa mú àkídá ẹ̀sìn lára wọn torí pé kọ́rínú àkọ́kọ́ òun làwọn sàhábà àwọn rí ànábì wọ́n rí ànábì wọ́n mọ lè ké wá ànábì wọ́n kẹ́kọ̀ọ́ lè ké wá ànábì wọ́n sì jáde nílé ké wá ànábì. àwọn gba ẹ̀sìn tí wọ́n ní fètèǹtè lọ́wọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ṣe nígbà ànábì wa lọ ọ̀pọ̀lọpọ̀ wọn ti di àfáà àwọn sàhábà tá ń sọ yìí bùnú Mas'ud ti di àfáà gbóná Omaru ti di àfáà Abu Hurairah ti di àfáà bùnà Abbas ti di àfáà Abdullahi bùnà Amr ti di àfáà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún wọn ti dàfáà táwọn náà wá ní àwọn èèyàn tó wá ń kẹ́sìn lọ́dọ̀ wọn àwọn tálọ́pàá tó wá ń kẹ́sìn lọ́dọ̀ wọn àwọn tábìyìn àwọn tí ò rà nàbì sójú tí wọ́n rí àwọn tání àwọn sàhábà sójú. àwọn náà wá ń kẹ́sìn lọ́dọ̀ wọn. ló fi já sí pé àkídà rẹ rẹ lẹ́yìn bá mú Qur'an tójúwe rẹ̀ tó o mú sunna tójúwe rẹ̀ ó tún máa wá mú látọ̀dọ̀ àwọn ta ni àwọn sàhábà. ló fi já sí pé mùsùlùmí ò ní máa gbọ́yé nínú tí ò lára tí ò sí náà di ọkà wọn sọ̀rọ̀ ní pé àkúdà ayà pèèyàn kan kú atúnwárí níbòmíì tó tún lọ ń ṣẹ̀ mí kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wa torí láàfin kìtàbí wàlà fi sunna wàlà fi àfáàmì sálàfìlì ọmọ ẹ lè rẹ́rìí fún nínú alukur'an ẹ lè rẹ́rìí fún nínú sunna ẹ lè rẹ́rìí fún nínú àgbẹ̀yà àwọn sàhábà ẹ wá láwọn tó tẹ̀lé àwọn sọ̀hábà yìí àwọn tó gbàmọ́lé àwọn sọ̀hábà yìí ìyàtọ̀ àwọn sọ̀hábà àti àwọn ni wípé àwọn tí à ń sọ yìí àwọn ò rí ànábì sí ojú àmọ́ wọ́n láwọn ta ni wọ́n láwọn sọ̀hábà sójú wọ́n láwọn sọ̀hábà sójú ayọ̀lẹ̀ ẹ̀kọ́ wa àwọn kan tún wá ń bẹ tá à ń pè wọ́n ní alukurunu alimufa dọ̀là àwọn ń ti wọn àwọn rí àwọn tó ráwọn sọ̀hábà sí ojú àmọ́ wọn ò ráwọn ta ní sójú àwọn sọ̀hábà mo rò bóyá báyìí nìsín àwọn sọ̀hábà rí ànábì kọ́rínú àkọ́kọ́ nù. ànábì kú àwọn míì tún dé àwọn tó dé yẹn àwọn rí sọ̀hábà wọ́n sọ sọ̀hábà àmọ́ wò rí ànábì. nígbà tó yá àwọn sọ̀hábà lọ abẹ́ẹ̀kọ́ àwọn tó rí wọn àwọn míì tó wá dé lẹ́yìn wọn àwọn tó dé lẹ́yìn wọn yẹn àwọn ò ráwọn sọ̀hábà àmọ́ wọ́n ráwọn tó rí àwọn sọ̀hábà. wọ́n ní bí ìyẹn tó máa ń mú kí ni bẹ́ẹ̀ yóò máa mú àdìọ́kàn àwọn àlùfáà wa ní àfáà wa Fawzan ọlọ́ba wa ṣàlékún àlàáfíà wọn àti ìṣọ́ tó péye fún wa. wọ́n ní aláti mẹ́ńláàbì mẹ́à mẹ́jà á mẹ́ńláàbì mẹ́à mẹ́jà á àfáà ní gbogbo ẹnikẹ́ni. bàbá wa Fawzan ọlọ́run bá a ṣe dáadáa fún wọn kó bá a ṣàlékún àlàáfíà wọn. wọ́n wá sọnú ọ̀rọ̀ wọn yìí pé màláàbì máa nájà bàbá ní gbogbo ẹnikẹ́ni tó bá dínrùn mọ́ ojú ọ̀nà àwọn tá a dárúkọ yìí ó dùnnú mọ́ súnà nábì wa Muhammad ó ń bẹ lórí súnà àwọn sàhábà ó sì ń bẹ lórí ìlànà àwọn tá à ń pè ní alukurunu alimufadọla bàbá ní gbogbo ẹnikẹ́ni tó bá ń bẹ lójú ọ̀nà wọn òun náà ni ó là. wọ́n ní àmọ́ wàmàní àdá wàmàní àdá àná à wàmàní àdá àná à ẹnikẹ́ni tó bá wá yẹ kú lójú ọ̀nà àwọn tá à ń sọ yìí hálàkà onítọ̀ wọn parun tó fi já sí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àlìfírikọ́tù àdọ́là tí wọ́n sọnù nú ẹ̀sìn lónìí kò sí tó yẹ kí wọ́n sọnù o nítorí wípé àkídà wọn wọn ò mú látọ̀dọ̀ wọn ò múnú alukur'an wọn ò múnú sunna wọn ò mú látọ̀dọ̀ àwọn sọ̀hábà wọn ò mú látọ̀dọ̀ àwọn ẹni rẹ̀ síwájú. ó ní wọ́n fi sọnù. anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi sọ fún wa yìí pé taraktukum taraktukum ala bayda'i layliha kana ahriha anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi mo fi mo fi ẹ̀yin mùsùlùmí mo fi sórí ìlànà tó funfun gbòò ànábì wá ní layliha kanahariha ànábì ní ẹ̀rí òru rẹ̀ bí ọ̀sán náà lórí òru rẹ̀ bí kí lórí jàmá bí ọ̀sán. ìtumọ̀ ẹ̀ ni pé ṣẹ̀rí ẹ̀sìn èyí tá nàbí mú wa bẹ́ẹ̀ sì ń ṣe rí òun lójú ayé ànábì táwọn sọ̀hábà gbà á lọ́wọ́ ànábì tí wọ́n ṣe àwọn tí ò rí ànábì tí wọ́n rí àwọn sọ̀hábà táwọn náà gbà á lọ́dọ̀ àwọn sọ̀hábà táwọn náà ṣe bá àwọn sọ̀hábà ṣe fún wọn àwọn tí ò wá rí sọ̀hábà àmọ́ tí wọ́n rí àwọn tó rí àwọn sọ̀hábà táwọn náà gbà lọ́wọ́ táwọn náà ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àwa náà tá à ń bẹ láyé lónìí bẹ́ẹ̀ náà la ṣe gbọ́dọ̀ ṣe ẹ̀sìn wa. Àkídàtán lábala àdìọ́kàn, ìbádàtán lábala ìjọsìn, màámálàtán lábala pé áátà ara. Wà àkìláàkọ̀n lábala ìwà náà bá ṣe gbọ́dọ̀ wà nù. No. ẹni bá ń bẹ lórí àwọn tá a dárúkọ yìí bá a ṣe tó yìí ó má kí dá wọn ó mú bàdá wọn ó mú ìwà wọn ó mú kan ṣe gbogbo ẹ̀ ló mú òun là ń ahalu sunna òun là ń pè ní kí ni ahalu sunna ni ọlọ́ba Allah subhanahu wa ta'ala sọ́nà al-Qur'an al-Karim ni àwúdú bí láàyè mi náà ṣe ìtọ́ ní rọ́jì ọlọ́ni ọlọ́ni ẹ̀rí lónìí. Ya ìsàlẹ̀dínà káfàrú mi dínìkùn ọlọ́ni ẹ̀rí àwọn àlẹ̀dínà káfàrú àwọn kèfèrí wọ́n ti já tàn máa níbi ẹ̀sìn yìí. ìtumọ̀ ẹ̀ ni pé gbogbo wàhálà tí wọ́n ń ṣe wípé ẹ̀sìn kò ní ga ẹ̀sìn kò ní jẹ́sìn ẹ̀sìn ń á fi sínú rẹ̀ ẹ̀sìn ń á máa dààmú rẹ̀ ẹ̀sìn ń á máa fi gbogbo ń tábà ní àní tí ó gbérí ọlọ́run ní kò sí fún wọn mọ́. àwọn náà ti rí pé ìsìláàmù ìmọ́lẹ̀ rẹ̀ ti bò ìmọ́lẹ̀ rẹ̀ ti tàn. abẹ́pá ni ọlọ́run ti ní àwọn náà ti rí pé ẹ̀yẹ ìsìláàmù ti gbé la ó ti ń fò. ọlọ́wà ní fàlà takṣahum fàlà takṣahum ọlọ́ni fàlà takṣahum ọlọ́ni ẹ má bẹ̀rù wọn kèfèrí ò ní nǹkan kan tí wọ́n fẹ́ ṣe fún yín lórí ẹ̀sìn yìí ibi kọ́ bá jẹ́ sìn wọn ò ní màmúrú màmúrú kí wọ́n fẹ́ kí ni wọ́n fẹ́ dúnmọ́ yín fẹ́ kẹ́ má rí ẹ̀sìn ṣe lórí ilẹ̀ kò sí fún wọn mọ́ nítorí ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ bẹ̀rù wọn. ọlọ́run wa ní wàkìṣá ní wàkìṣá ó ní ọlọ́run wa ní èmi ní kí ni èmi ní ẹ bẹ̀rù. ìtumọ̀ ẹ̀ ní pé má jẹ́ mùsùlùmí tó bá láti dà tó yanjú tó ń bẹ lórí alìkìtáàbù wàsúnà aláwò ní dẹ́rù bá kó máa wá bẹ̀rù. àfa ológun ní dẹ́rù bá kó máa wá bẹ̀rù afákòrí sọ pé màá gbà sí ọ ó yá kẹ kó máa gbà láéláéláé á ti mọ̀ pé gbogbo àwọn yẹn òfú ti fẹ́ tẹ̀lé. tó bá ní òní dá ilé àbàbá màá tún di ọdún tó ń bọ̀ ẹ̀yìn kẹ̀ kódà màá tún lójú ẹ màá tún lògbà tẹ́ ẹ̀ lérò lójú ẹ̀ nìyí tẹ́yìn náà ò ní kú. gbogbo àwọn ẹ̀rù tán máa ń dábàá àwọn èèyàn pé a ẹjọ́ méje ẹni bá jẹ́ hálù sanwó àlìjàmá òun sọ bẹ́ẹ̀ fún wa torí pé àwọn ti dá ọlọ́run mà àwọn ti dá nẹ́bí mà wọ́n ti dẹ́sìn mà wọ́n ti mọ yàtọ̀ láàrin irọ́ àti òdodo. mùsùlùmí ò kí ń bẹ̀rù kèfèrí o kèfèrí ni máa bẹ̀rù dání ni máa bẹ̀rù mùsùlùmí. àwọn mùsùlùmí là ń sọ tó bá dúró déédéé tó tó ti Qur'an tó tó ti sunna tó ń bẹ lórí àgbọ́yé àwọn sáláfòlì ó mà kèfèrí ò ní dẹ́rù bà. ọlọ́ni ìnàmà dáàlìkùmù ṣàìtọ́n ọlọ́ni ẹ̀rí ṣàìtọ́nù yòháwìfù awòlìyàhàhù àwọn tí máa dẹ́rùbà àwọn ọ̀rẹ́ rẹ̀ náà ni. wàlẹ́ tàkàfùhùn ọlọ́ni ẹ má bẹ̀rù ẹ̀ ẹ má bẹ̀rù wọn má bẹ̀rù àwọn ṣàyàtì wọn ni ìyá kan bẹ ìyá ìyá jẹni wọ́n ní bàbá kan bẹ bàbá ológun ni ológun kàgán ni kò sórúkọ tí wọ́n sọ sọ ládùúgbò wọ́n sọ lábìjà wọ́n sọ lẹ́yìn ejò wọ́n sọ ní ògúnjìmí wọ́n sọ ní pààrọ̀ gbogbo orúkọ burúkú ni wọ́n fún ìwọ máa bá tiẹ̀ lọ òun náà máa bá tiẹ̀ lọ náà ni tó bá kí ó dáa lóhùn ìwọ fóòtù ọkọ kí ń gbà mí pé bàbá kí yín o quarter iman ẹsẹrẹ Ọlọ́run wa ní ẹ̀yin mùsùlùmí ẹ lọ mọ̀ pé àwọn kèfèrí wọ́n ti játàn mọ́ nípa ẹ̀sìn yín gbogbo fìtínà lọ́dọ̀ fi kẹ̀sìn náà kẹ̀sìn náà fi mọ́ gbòòrò ọlọ́run ní kò sì fún wọn mọ́ látara bẹ́ẹ̀ má bẹ̀rù wọn èmi Allah ní tẹ́ bẹ̀rù. ọlọ́wà ní àlìyá ó máa ọlọ́wà ní òní àlìyàwọ́mọ́ akmalitu lakum dinakum ọlọ́ni òní àwọn ọlọ́ọ̀bá Allah akmalitu lakum dinakum àwọn ọlọ́ọ̀bá ti parí ẹ̀sìn yín fún yín. ṣẹ̀rí ìsìláàmù wọ́n parí rẹ̀ báyìí lójú ayé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n pè ìsìláàmù lójú ayé tani lójú ayé ànábì ìtumọ̀ rẹ̀ ni wípé èyí tí wọ́n fànàbì lẹ́sìn láàmà pè ní ẹ̀sìn àkọ́kọ́ nù. ẹlẹ́ẹ̀kejì ni pé èyí tí ànábì pè láti ọkàn nínú ẹ̀sìn òun náà láàmà pè ní kíni láàmà pè láti ọkàn nínú ẹ̀sìn wa yìí. báwo la ṣe wá dáàdi ọkàn ẹ̀sìn mà á máa wà lùkùránì á máa wo súnà. ìbádàlláhi ta'ala ìgbà tó ti wá pé ìsìláàmù ìtumọ̀ ẹ̀ ní pé tán bá ní nǹkan ti pé láyàtájú ìlàzìyáda wà láàlùkùsàn kò bùkátà sí ká fi kún kò sì bùkátà sí ká ṣe kí ni jàmá ká yọ kúrò ó mà wá gbọ́ ọyé láti sí ń lọ yìí pé àṣehun tánàbì ṣe lẹ̀sìn ìyìn tí wọ́n ṣe lójú ànábì tánàbì ni máa ń dà la òun lẹ̀sìn in ò sí ń bẹ̀ lójú ànábì àwọn ṣe jama àwọn àdó ní fi kún ibẹ̀ yẹn ni bíbí àti jáde. torí pé inú àkídà òun ni pé bíbí ò ẹ jama. àkídà ti sọ àkídà ti sọ àtà lẹ́yìn sàtì nínú àkídà tó lálàáfíà ni ẹ gbà pé bídíà ò ní ṣe kí ni kò ní jẹ́sìn bídíà ò ní jẹ́sìn torí pé kí ni ọlọ́ni àlìyáwómà àkmálítù làkúm dìnàkúm ọlọ́ni lónìí àwọn ọlọ́run ti pí ẹ̀sìn yín fún yín. ọlọ́run á ní ẹ̀sìn tá a pé òun ta ni wọ́n pè fún anabiwa muhammad sallallahu alaihi wa sallam a wá béèrè yìí pé ihun tẹ́ ẹ bá pè lẹ́sìn fún wa ṣé ihun tánàbí pè lẹ́sìn lẹ́ ń pè ní kíni lẹ́ ń pè lẹ́sìn ihun tánàbí bá pè lẹ́sìn lẹ́sìn ihun tánàbí ò bá pè lẹ́sìn kò ní jẹ́ kí ni jàmbá kò ní jẹ́ sìn àyà ìjà àmà pé ànábì ni wọ́n pẹ́sìn fún ò pẹ́sìn fún àwọn sọ̀hábà àmọ́ ń gbà sẹ́ni pẹ́sìn fún ànábì àwọn sọ̀hábà gba èsì wọn ní pípé lọ́wọ́ tani jàmbá ló wà níbi wa Muhammad sallallahu ló fi já sí pé kò sí àfáà náà nínú ẹ̀sìn yìí á tẹ̀rí rẹ̀ bá fúnta ní Muhammad sallallahu alayhi wa sallam ìntànàbí bá sọ ìntànàbí bá ṣe ìntànàbí bá fọwọ́ sí òun lẹ̀sìn lọ́dọ̀ gbogbo ẹni bá jẹ́ hálùsùn náà lábẹ́ àyà yìí à ń gbọ́ yé pé àṣé ọlọ́run àtànábì láàmà ṣe kí ni láàmà tẹ̀lé àáfàá tó bá wá ń sọ pé ọlọ́run sọ pé ànábì sọ pé a máa ṣe kí ni a máa gba ọ̀rọ̀ rẹ̀ tí àgbẹ̀ rẹ̀ sì ń jọ tàwọn sàhábà tó gbẹ̀sìn náà lọ́dọ̀ ànábì wa Muhammad tẹ̀pẹ́ alùsùnà wal jamaa àfa àkọlà máa ń nífẹ̀ẹ́ òdodo tá àfa mú wá fún wa pé ọlọ́run wí ànábì wí àwọn sàhábà gbọ́ ọ yé la máa ṣe kí ni jama òun la máa ń tẹ̀lé lára àfa ló fi jásí kò sí bí àfa àṣẹlẹ tó nú ẹ̀sìn tó bá ilé sọ̀rọ̀ tó bá ti khalafa alukur'an àbí kó khalafa anabiwa Muhammad ó sọ̀rọ̀ ó yapa alukur'an ó sọ̀rọ̀ ó yapa sunna kí láti jẹ̀mọ́ á ní àfa a mọ̀ pé àfa nìyí ẹ kú gbìyànjú àmọ́ ń tẹ́ ní àti wà níṣe kí ni àní ṣe torí pé ọlọ́run àtànábìlẹ̀ sìn ọlọ́run wa ni wa atmantum alaykum ni'mati ọlọ́run ní bákan náà atmantum àtúnpé ìkẹ́ wa ìdẹ̀ra wa àtúnpé lórí ẹ̀sìn náà. ọlọ́wà ni wà rọ́dí tulakum ìsìlámà dínà ọlọ́ni àtúwá yọnu sí ìsìlámù lẹ́sẹ̀ fún yín ṣẹ̀rí ẹ̀sìn tí wọ́n pín fanabi wa Muhammad Islam tó ń fanabi wa Muhammad nǹkan mẹ́ta ló wà ńbẹ̀. al-ikmal perfection ẹ̀sìn yẹn pé. ẹlẹ́ẹ̀kejì ọlọ́run tún fi dẹ̀ra sínú ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run tún fi ìyọnu sínú ẹ̀ ló fi já sí pé làyàrùdọ̀ lọ́wọ́ ánìní ahadin siwa islam ọlọ́run bò ní jọ́nú sí nǹkan kan fẹ́ni kankan fẹ́dà kankan lórí ilẹ̀ yìí lẹ́sìn yàtọ̀ sí islam torí pé islam rí dọ̀lọ́ tọ́ba ní ìyọnu ọlọ́run òun ni kí ni jama òun ni islam àfààní àyàtà kà yìí àbá suratul Maida wà àbá suratul Maida àzà huwa manatun ijtima'i kalimat wa tawhid kalimat ṣẹ̀rí táàbà ṣọ̀kan ẹ̀gbọ́n mi yé táwa mùsùlùmí bá jẹ́ yọ̀ọ̀kan ẹ̀sìn wo jẹ́ yọ̀ọ̀kan ìsìláàmù tí wọ́n pé fáànà bí ó lè láṣẹ kí ni jẹ́ báà. orí rẹ̀ láàjọ kan lé lórí kò kí ń ṣe pé ìwọ kan rórí ó gbé nǹkan kan lẹ̀ sínú ẹ̀sìn èyí náà kan rórí yóò gbé nǹkan kan lẹ̀ sínú ẹ̀sìn káwá ní káwá da gbogbo ẹ̀ papọ̀ ká lè bá aṣọ kan abadan kò lè possible kò lè ṣẹlẹ̀ ìjọkùn ní wá báwọn. torí pé lónìí kọ́ídà kan bẹ lọ́dọ̀ àwọn èèyàn najtama'un ala mattafaqna alayhi ala mattafaqna alayhi mattafaqna alayhi wọ́n máa sọ yí pé najtama'un a máa kójọ ala mattafaqna alayhi nínú tí a ṣe kí ni tá a panu kọ̀ lé lórí tẹnu wa kò lé lórí a máa kójọ lé lórí bẹ́ẹ̀ ìbára yóò yí àwọn jàmáà najtama'un ala ma tafaqna alayhi àwa mùsùlùmí a máa jọ ṣe papọ̀ lórí in tó já sí pé kí ni o a jọ gbà kó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ ara wa fún àpẹẹrẹ a jọ papọ̀ lórí yìí pé wákàtí márùn-ún ni a jọ papọ̀ lórí pé ààwẹ̀ Ramadan Ima twenty nine tàbí kí ni o tàbí thirty. àjọ papọ̀ lórí pé zaka ó ti ní báyìí ṣe kí ni o bá ṣe yọ àjọ papọ̀ lórí pé ájì ó ní báyìí ṣe kí ni o bá ṣe ṣe. ẹ máa kọ́kọ́ yí dà yẹn lọ o. àyà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́dọ̀ mi lọ́dọ̀ tàwọn náà kò sí ìyapa ní ibẹ̀ á máa papọ̀ lórí ìyẹn. wàyáàdùn bàdúnà báàdọ̀ fí màtàláfìnà fíhì á máa wá àdárò ara wa á máa ṣọ́ra wa lára lórí ibi tá a ṣe kí ni o tá a ti yapa ara wa. kọ́ídà yìí àwọn jàmáà kan lónìí àwọn jàmáà yìí àwọn wàá kó papọ̀ wọ́n fẹ́ kó gbogbo mùsùlùmí ayé papọ̀ lórí kíni lórí ìtẹ̀sọ̀ yìí ẹjẹ́ a máa lè síra wa ẹjẹ́ a bẹ̀rẹ̀ lórí àkídà gangan ṣákídà wa papọ̀. ṣákídà wa papọ̀. àwa mùsùlùmí ayé lónìí tàbá mú bí àkídà ó lè máa yíwa dáadáa ẹjẹ́ àwọ̀ ọ̀rọ̀ sọ̀láàtì ṣe é màbáwọn kan bẹ lónìí torí pé nínú àkídà ni wípé tá a bá ṣe sọ̀láàtì a máa ṣe sọ̀láàtì pẹ̀lú kíni pẹ̀lú ìmọ̀ wọlé àsìkò ìrun àwọn mọ́ṣáláṣí kan ń bẹ dòní báyé sọ̀rọ̀ yìí ìrun àlàáfáàrí wa gómìnà wọn kí aago mẹ́rin. irun ṣáà ìwọ̀n ìgbà wo ni wọ́n kí tó mọ́ṣáláṣí kan ń bẹ ní Mushin ní Buhari street tí màá gbàgbé àtọ́mọ́ ti yí padà ní ìsìn nígbà tí mo fi máa ń lọ ọbẹ̀ dáadáa irun ìṣá ìwọ̀n seven thirty ni Buhari street Buhari street ni mo ṣe. àsìkò oorun gan àwọn kan ti máa pa ipe aago mẹ́fà ó kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún lámà kírun ṣubú yìí ṣubú yìí tó kò tó kò sí èyí tó kà wá. àwọn tó wá mọ àsìkò orun pa yìí àtẹni tó dúró yìí pé tọ́lọ̀ bá sọ náà Al-Kùránì pé àsìkò orun kò ṣeé ṣe kí ni kò ṣeé máa pa ṣé wọ́n kírun sásìkò kan náà. ẹni tó má sì kò rún pa ṣe mọ̀ pé àkídà kan ló fi máa ń pa ẹni tó ní ọlọ́wọ́ máa ń pa ṣe mọ̀ pé àkídà kan lòun náà ṣe kí ni lòun náà wà lórí ẹ̀ ló já sí pé a lè papọ̀ àyàfi tá a bá ńlá kì í dàtúlá làáfíà láṣẹ kí ni o láfi jẹyọ ọ̀kan ẹ jẹ́ tún lé mi sí wa ẹ wo ọ̀rọ̀ àwẹ̀ rọmọdọ́rùn ààwẹ̀ Ramadan tá a bá fẹ́ bẹ̀rẹ̀ ṣe mọ̀ kó létò ètò ni wípé káka ṣàbáàní kó pé twenty nine káwá lọ wá oṣù bàbá ti wá rí oṣù á máa bẹ̀rẹ̀ àwẹ̀ níjọ́ kejì àbẹ́ẹ̀kọ́ tá a bá róṣù á ka ṣàbáàní pé thirty á wá bẹ̀rẹ̀ àwẹ̀ lẹ́yìn thirty àwọn tó ń bẹ lórí òdodo ikú wọn fẹ́ gbé àwẹ̀ gẹ́gẹ́ bí àkídà tó lálàáfíà àwọn máa wọ oṣù abẹ́ẹ̀kọ́ àwọn kan wá ní rárá oṣù kẹ̀ wọ́n bá kóra wọn jọ ní àwẹ̀ di àwẹ̀ kù nine days wọ́n bá ní ìgbà oníkábẹ̀rẹ̀ àwẹ̀ wa náà òyìn yẹn kó kàlẹ́ndà wá oníkálukú bá kó kàlẹ́ndà kalẹ̀ kí lè lè pé eléyìí sọ pé twenty five lábẹ́rẹ̀ àwẹ̀ eléyìí náà kọ́ twenty five eléyìí náà kọ́ twenty three eléyìí náà kọ́ twenty one eléyìí náà kọ́ twenty five eléyìí náà kọ́ twenty one eléyìí náà kọ́ twenty five àwọn kàdé dàda kó kalẹ̀ yìí twenty five twenty five ló ṣe kí ni òun ló pọ̀ jù pẹ̀lú ògùn ọlọ́run twenty five of April lábẹ́ Ramadan wa. lónìí yókè lọ sí bẹ́ẹ̀ pé ṣé yóò pé àbí kò ní pé ọdún tó kọjá mi ò lágbà ẹ̀ àgbà twenty nine ọdún yìí thirty lágbà. àwọn òwà o ṣe máa pé wọ́n rí oṣù kò kàwọn èyí kò kàwọn eléyìí tí wọ́n ẹ kàn máa gbọ́ lórí wútúbà tí mo wà ní pé pẹ̀lú ògbọ́n ọlọ́run láti ẹ̀dá bàbá wa gbogbo ìmáàmù gbogbo àdúgbò yìí àti ẹ̀dá bàbá wa gbogbo ìmáàmù láti lámúnúgun àti ẹ̀dá bàbá wa gbogbo ìmáàmù láti ìsàlẹ̀ òkè àwọn bàbá wa gbogbo ìmáàmù láti ìsàlẹ̀ ọ̀sà wọ́n sọ fún wa pé Ramadan ọdún yìí pẹ̀lú ògbọ́n ọlọ́run ìjọ aṣáàmù eh, Monday tó ń bọ̀ lọ́hùn lẹ́yìn eléyìí òun lábẹ́rẹ̀ á kì í ní ọjọ́ ní òru sunday abẹ́rẹ́ àwọn ọlọ́jọ́ kí ọjọ́ monday wọn ò sí o. ẹjọ́ ń torí tọ́lọ́hún. tọ́lọ̀ sọ́lá lùkùrá ni pé wàmọ́ ní kùmùṣàárọ̀ fàlìyà sùn ẹni bá róṣù kó bẹ̀rẹ̀ àwẹ̀ ànábì súnmù nírú wàá fi rú pẹ̀lú rírí oṣù ẹ túrú pẹ̀lú rírí oṣù àwa lọ́wọ́ oṣù àwa wá rí oṣù abákẹ́lẹ́ pàrọ̀ ẹ̀tì bẹ̀wọ́n ní ara wọn àwọn bá sọ pé ọ̀la láti bẹ̀rẹ̀ àkídàwó papọ̀. ló fi jẹ́ sí pé tí wọ́n bá ń wádìí kí ni wàhálà ẹ̀sìn mùsùlùmí tó fi pín yẹ́lẹyẹ̀lẹ tẹ́lifíwọ́n tó fi ń gbé ẹ̀sìn Islam ẹ̀yọ̀ kan ní irọ́ ló pa irọ́ ìrọ̀lẹ́ ní pọ̀ ń pa ìsìláàmù náà ti pín yẹlẹyẹlẹ. bí o bá rí bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé ó gbọ́mọ ọjọ́ mi ò gbọ́mọ ọjọ́ mi ló ń dá wàhálà rẹ̀ lónìí. eléyìí ń lọ bí tẹ́lẹ̀ kò wá lọ ọmọ ó ń lọ ọ̀hún àáfàá yóò sì máa bínú sí àáfàá tọ̀hún. ẹ wọ́n bèrè yìí pé nígbà tí ò wá sọ́dọ̀ tiẹ̀ máa tó ń lọ sódà àfẹlẹ ṣó bónú islam ni. bí o bá ti pín yẹn lẹ kí ló ti fà á tó fi pín yẹn lẹ nítorí pé àwọn èèyàn ò mọ bẹ lórí àkídà wọn ò mọ bẹ lórí ẹ̀sìn tádàbí ṣe kí ni tádàbí mọ wa ṣéwù kọ̀ọ̀kan náà ló ní ẹ̀sìn tó ti gbé kalẹ̀ fáwọn jàmá rẹ̀ tí wọ́n ṣe kí ni jàmá tí wọ́n ń tẹ̀lé. àwọn jàmá kan bẹ lónìí ọjọ́ tuesday làwọn máa ń gbàwẹ̀ tiwọn wọn ò ní gbàwẹ̀ monday wọn ò ní gbàwẹ̀ thursday ọjọ́ tuesday làwọn máa ń gbàwẹ̀ àwa ní kí ló dé wọ́n nítorí pé ọjọ́ tuesday ọjọ́ ìṣẹ́gun àwọn ń gbàwẹ̀ ìṣẹ́gun ṣé kùránì ló júwe tuesday lọ́jọ́ ìṣẹ́gun fún yín àbí àdìsá nàbẹ̀ wa muhammad ṣe mọ̀ pé irú ṣé wò ó tó láwọn ọjọ́ òun kùránì sọ pé kò kàn wọ́n ànábì sọ pé kò kàn wọ́n kí ló kàn wọ́n bàbá sọ pé ṣéwù sọ pé tó jásí kọ́ yídà tó máa sọ fún wa yìí pé a máa papọ̀ lórí níta bá papọ̀ a máa a máa ṣọ̀kan a máa kójọ lórí níta abájọ panupọ̀ lé lórí a sì máa ṣọ́ra wa lára níbi tá a ti yapa ara wa kò ṣe kí ni jàmá kọ́ yídà àwọn ò lọ. bákidá yín ò bá ti jẹ́ yọ̀ kan ẹ̀ níjọ ṣe pọ̀ láéláé tẹ́ ẹ bá papọ̀ lójú ẹ̀mí ẹ̀ ní ṣé kí ni jàmbá ẹ̀ ní papọ̀ tẹ́mi ó wàá kírun lẹ́yìn àfa tó ń woṣẹ́ tí mo yí sọ fún yípe kò sí ká woṣẹ́ nú ẹ̀sìn mo wá kírun lẹ́yìn ẹ̀ sábẹ́bí ní kèfèrí ni màá kírun lẹ́yìn ẹ̀ àfa tó ń ṣàwọ tó ṣe opc màá kírun lẹ́yìn ẹ̀ ẹ àfa tó ń pe amúdá Tìjání tó ń bèrè nǹkan lọ́wọ́ rẹ̀ màá kírun lẹ́yìn ẹ̀. abadan òní kírun lẹ́yìn abẹ́ni tó lànà bí isa òkàlà wa má ta fún ní gbogbo ẹ̀ nínú àlùkùránì gbogbo ẹ̀ nínú àdìsó ní ńlá àdáni jésù òkàlà wa má mà wá kírun lẹ́yìn abadan ìlú kírun lẹ́yìn abẹ́ni tó ń bú àwọn sàhábà tó ń bá bú rẹ́rà tó ń bú màáwíyà màá kírun lẹ́yìn abadan òní tó ní kò sí àlè màá kírun lẹ́yìn ẹ̀ ábàdà mo ní kírun lẹ́yìn ẹ̀ ló fi já sí pé àkídà náà ni gbòǹgbò ẹ̀sìn tó bá ti lè yẹ tó bá ti lè dàrú mọ́yàn lọ́wọ́ ẹ̀sìn náà máa dàrú ló fi já sí pé tó bá ní àdíìsì kan ó wọkùn báyìí àkídà nìyẹn fi ń gbà á. bádìí ọkàn ẹni bá ti lálàáfíà gbogbo ń tẹ́sí bá mú wa ṣe kiri jẹ́ máa ìyóò mọ̀ gbá wọlé torí abala àkídà ní àfi fọpọlọ síbẹ̀. káwá ni ọpọlọ wà rò báyìí kò wọnú àkídà ní ìparí mà wọnú àkídà wọ́n ní tí a bá gbé òkú sínú sàárè tó bá jẹ́ nire wọ́n fẹ́ sàárè rẹ̀ abẹ́ẹ̀kọ́ yóò sì máa rí kẹ́ ọlọ́run ọmọ ṣe kí gbogbo sàárè tá wú tá transfer òkú bẹ̀ lọ kí ó oh, ọ̀rọ̀ mi ò yé wọ́n máa ń fi òkun síbì kan bóyá wọ́n ní ilẹ̀ yẹn gọ́ọ̀mẹ̀ntì kan ṣe nǹkan kan bẹ̀ títí gbàbẹ̀ kọjá àbí nǹkan kan ṣẹlẹ̀ tó bùkátà tó ká wú òkú yẹn níbi tí wọ́n ti kọ́ tó lọ sí sí ibòmíì ànábì wa Muhammad sàlámù wa sọ fún wa pé gbogbo òkú bá sin láyé tó bá jókòó mùsùlùmí òkú múmìnì tó sin ọlọ́run ọba láyé tó sì kú sórí ẹ̀sìn tí ò mú ẹbọ pẹ̀lú ọlọ́run tíwà rẹ̀ da tẹ́sìn rẹ̀ da tó bá ti gbé sínú sàárè yóò máa pàdé ìkẹ́ ọlọ́run sàárè wọ́n tún fẹ́ sàárè rẹ̀ fún. sàárè lóyún la wá wúlò láyé lónìí tàwa rí i pé ń bá a ṣe kẹ́ ẹ ó fẹ́ jù lọ nígbà tá a máa wú òkú bẹ́ẹ̀. ìkẹ́ ó sì máa bá a tún wá gbé òkú jáde nínú sàárè gbogbo aláṣẹ kínní ó ti di yẹ gbogbo nìkan la gbé jáde bẹ́ẹ̀. wọ́n sọ pé ìkẹ́ ó máa bá nù sàárè ṣé ìyẹn lè gbé sọ́pọlọ kó wọpọlọ ẹ gbọ́ mi yí tó bá yẹ kó kùn kẹfẹ́ rí kọ́ wọ́n fún sáré ma wọ́n mọ̀ wá nà á lódùrọ̀ tí ó fi wọ ilẹ̀ keje tí wọ́n tún padà wá sókè wọ́n tún nà á sàárè wo la kọjá lẹ́gbẹ̀rẹ̀ tá a gbọ́ tó kù bẹ́ẹ̀ pariwo yéè èwo la gbọ́ bẹ́ẹ̀ ni ṣé wọ́pọlọ ṣáà lè mú sọ́pọlọ kó wọlé èyí mọ̀ wá bí ọ̀rọ̀ àkídà sọ̀rọ̀ pọ̀lọ́ ìgbé ẹ tọkọlẹ yín bá gbà wọlé ẹ gbà tọkọlẹ yóò bá gbà ẹ ní gbà. ọ̀rọ̀ àdìọ́ kan ò rí bẹ́ẹ̀ wọ́n lára bí yín sáà bẹ ní sánmà ó bèrè pé oúnjẹ wo ló ń jẹ ìbéèrè àgọ́nù. ṣèbí ọlọ́run bá sọ mánà àti sáliwà kalẹ̀ fáwọn bàní Israel òkà Kùránì ni. àdébì yín sáà àdéṣọ́láàtù wàsálàm ànábì Ìsá yìí gẹ̀ǹgẹ̀ ó tún bí ọlọ́run ọlọ́run bá so oúnjẹ ká ẹ̀ láti sẹ́mu ọlọ́run tún gbé sórí tébù táwọn ọmọlẹ́yìn ẹ̀dẹ̀ tó jẹ́ kí la wá fọ ọlọ́run bá pè tó já sí pé a máa gbé ọ̀rọ̀ àkídà sí làákà yìí wá àbí ọlọ́run bá láàṣọ àrùn ọ̀tà àlà èyí tá a sọ yìí kọ́ ló ń gbà níjọ sẹ́ni kọ̀ọ̀kan wa àkóòlù wa rahmatullahi